Mupulihun ló lè kọ́ ọmọ wa. Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mufle o. oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú mọ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mufle o ń kó pa schools ní ẹja máa lo ẹ bojú wẹ̀yìn. bámu kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class. kẹ́kọ̀ọ́ kéwà kọ́gboyèdè sanẹ́rù òsì ní gbẹ̀yìn. sound sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìdíòbí area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lá Road, Ajibola Street, beside Alafia Bread Bakery, Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. Wal waznu yawma idhin al-haqq faman thaqulat ma موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group schools tó kalẹ̀ sí àdúgbò muslim fẹ́lódún ìdí òbí tí ẹ̀ka iléèwé tó wà ní muslim masala road ajibola street nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́mọ abánisàlékún àgbéga fúnlé ẹ̀kọ́ mufleon schools gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ òbí alágbàtọ́ àwọn old students àtàwọn míì tí ò tiẹ̀ lọ́mọ ńlẹ̀wé wa táwọn náà ń dá sí tọ́lọ́run ọlọ́run jẹ́ àjọ soríire ayé àtijọ́ ògbéǹde àkìyámọ̀ kọ́ gba gbogbo ìjọsìn wa níkọ̀rọ̀ ní gbangba kọ́ gbà lọ́wọ́ wa má kọ̀ wá kọ́ṣẹ́ wa ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an níbi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdulrahman ismail tí yóò ti máa ka kur'an fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يليء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ ẹ̀ gbàgbé mọ̀ àtọmọ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́bìnrin wa náà Aisha Abdulhakeem kó kàdíìsì fún wa. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. لا يدخل الجنة عاقل رواه النسائي وأحمد Translation The Prophet of Allah, may Allah's blessing and peace be upon him said, A disobedient child will not enter paradise. Transmitted by An-Nasai and Ahmad. Lesson from the Hadith 1. Paradise is reserved from the obedient child. 2. Islamic, Islamic encourages goodness to parents. spirit our paradise life at the feet of our parents. ọlọ́run jẹ́ sí gbogbo àwọn ọmọ ìwúlò àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúfẹ́ ọlọ́run eléyìí ni part five apá karùn-ún ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì tá à ń bá bọ̀ nípa muslim home and contemporary challenges ilé mùsùlùmí àti àwọn ìpèníjà àsìkò yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ yóò gba ẹ́písòdù méje tá a mànéjì ẹ̀ pé karùn-ún mọ́ ní ìtẹ̀síwájú à ń sọ àwọn nǹkan tí a máa rí lára alẹ́ mùsùlùmí ibi tá a dúró sí lóru àná òun ni pélé mùsùlùmí wọ́n máa bá wọn ọmọ wọn àti bàbá àtìyá àtàwọn ọmọ àti gbogbo ẹni tí bá ń gbé bẹ̀ wọ́n máa kọ́ ìmọ̀ wọ́n máa sojú kòkòrò mọ̀ wọ́n sì máa lo ìmọ̀ ìyẹn la pè ní àlàámọ́lù bèlè ilmi orí ẹ̀ la tán sí lánàá. ọlọ́rìṣẹ́ ọlọ́run ibi kan máa lo ìmọ̀ yìí òun ni ó jẹ́ kílé wọn délé mùsùlùmí òdodo àwọn nǹkan tí wọ́n ti kọ́ pé ká máa kírun ká máa gbààwẹ̀ kóbìnrin ọmọ lo hijabu kọkùnrin ọmọ múra bí obìnrin kóbìnrin ọmọ múra bí ọkùnrin kọkùnrin àtobìnrin tán bá ti lè fọmọ ọdún mẹ́wàá kán mọ́ sùn papọ̀ mọ́ gbogbo àwọn ẹ̀kọ́ dáadáa yìí àti ní ìta àlẹ́ sọ tí wọ́n ti kọ́ wọ́n máa lò ó ibi kan máa lò yìí ibẹ̀ ni oríire wà láyé àtijọ́ ọ̀gbẹ́ǹde àkìyámọ̀ àwọn kókó tó kù á yára sọ tá a lè mọ̀ lásìkò láti ṣàlàyé ẹ̀ pọ̀ ara rẹ̀ náà ni àtàáwùn alàlìbírì wà tákúá àáfà lára tí ọmọ ṣẹlẹ̀ lé mùsùlùmí a máa kóra wa lọ́wọ́ lórí dáadáa lórí ìbẹ̀rù ọlọ́run bàbá yóò kún ìyá lọ́wọ́ ìyá ó kún bàbá lọ́wọ́ bàbá àti ìyá ó kún àwọn ọmọ lọ́wọ́ eléyìí ni ó ṣe òpin lódodo a serious pẹ̀lú ilé mùsùlùmí tá à ń sọ ìyá wa Aisha ọlọ́wà á ní ọlọ́run kó bá ní yẹnu sí wọn nínú àdíìsì tí wọ́n gbà wá tí mọ́mọ́ wa Abu tí wọ́n gbà wá ànábì jẹ́ ọmọ ẹ̀rí wa pé rahimah lọ́wọ́ rọ́jùlá kọ́ọ̀mọ̀ nínà láìlì fàṣọ́là wà áìkọ́dọ̀ múra àtà ànábì ní kọ́lọ̀ ń bá ní sàlékún dáadáa kọ́ bá ní kẹ́ ọkùnrin kan tó jí lóru ó ṣe náà fìlà ọwọ́ á jíyàwó rẹ̀ fàṣọ́là ìyàwó náà wá jí òun náà kírun ànábì sallallahu alaihi wasallam ó wá ń tẹ̀síwájú àfárá pé wọ́n kóra wọn lọ́wọ́ fàyín abat tó ti wá rí pé obìnrin yìí olódòmọkò jí yóò wà rárá fomi fún ojú rẹ̀ ànábì ní nídàkejì náà rahimah lọ́ọ́ ìmúra àtàn ọlọ́run bá ní kẹ́ obìnrin kan tọ́jọ́ pé òun náà jí lóru ọwọ́ àdìpọ́kọ̀ òun sùn lọ́bànà kù ọba ara lo ọgbọ́n ó fi di pé òun náà jí ọkọ tọkọ rẹ̀ náà bá kọ̀ ọba wọn mi sí lójú ìwọ ọkọ ìyàwó tíyàwó rẹ bá dọ́gbọ́n jí ọtọ́ wọn mi sí lójú sí èsè pọ̀ sí ló ìyẹn la ṣe ń sọ fúnra wa pé ilé mùsùlùmí òdodo a máa kúnra wa lọ́wọ́ lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run ilé mùsùlùmí akilu lahalal wàtìkìnàbò làhárọ ara ń tẹ́ẹ̀fì máa mọ ilé mùsùlùmí òdodo nǹkan àlálì nǹkan ẹ̀tọ́ òun ni wọ́n máa jẹ aṣọ tí wọ́n wọ̀ aṣọ àlálì bàtà wọn àlálì àga tí wọ́n èdòkó àlálì irinṣẹ́ tẹ́ẹ̀bà nù ilé wọn àlálì ni gbogbo rẹ̀ ọmọ jẹ́ wọ́n láwọn obìnrin àwọn ẹni eré tí wọ́n lọ wọ́n ní wọ́n mọ̀ sọ fọkọ pé yá àbá fùlà bàbá alágbájá ìrẹ́ ọkọ wa ìtẹ́kìlá àfínà bẹ̀rù ọlọ́run lórí wa o wà látà tọ́jì tó o bá bọ̀ owó àràmù wọlé o owó èlé wọlé o four má mú owó yahoo wọlé o má owó tí ọmọ wọlé owó ni o èyí tó mọ parangandan òun ni kó o mú wọlé o kó o fi fún wa fa iná násbírù alali júwèé tó o bá sọ fẹ́ẹ̀ tà lónìí àwa sùn lébi ebi ń pa wá sùúrù lórí wàlà àlàhárì ànàmà wàyàtì wàlà sórí kébi ọ̀pá wá sùúrù tí ò lè twenty four hours ni ààrẹ tí ó fún alóúnjẹ ara wọn tí ń ṣènáwó ládùúgbò tí wọ́n gbóúnjẹ wá ṣùgbọ́n à lè ṣe sùúrù lórí káwọn náà ayérayé ẹ̀yin mùsùlùmí òdodo ìjẹ́lé wa sílẹ̀ àlá sílẹ̀ mùsùlùmí ni ìwọ tó ọjẹ́ yàwó tó fògomọkọ rẹ lọ́rùn pé bọ́ọ̀bà lọ jí ojì bọ́ọ̀bà lọ jalè ọjalè àti wọ́n ọkọ ìyàwó náà tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹ̀yìn wọ́n ti dolè tán ládùúgbò ǹjẹ́lé mùsùlùmí òdodo ṣe ń lẹ̀ bíúdì báwọn kọ́lọ̀ kó sàánú wa. àáfà alárẹ̀ almohafadọ̀ alálífítọ́rọ́tì sẹ̀límà ilé mùsùlùmí òdodo àdámọ́tọ́lọ̀ ń dámọ́ kálukú wọ́n máa ń mójú tó nílé mùsùlùmí àdámọ́ ọkùnrin ó wà lọ́tọ̀ àdámọ́ obìn ó wà lọ́tọ̀ ọkùnrin nílé mùsùlùmí ẹ̀ lórí kọ́ máa dirun ọkùnrin nílé mùsùlùmí ẹ̀ lórí kó lo yaríǹgì ọkùnrin nílé mùsùlùmí kò lè ṣerú tí obìnrin máa ń ṣe bẹ́ẹ̀ náà lobìnrin ti ń gbélé mùsùlùmí ẹ̀ lérí kọ́fẹ́ bóde kọ́ wá wọ ṣòkòtò àti ṣẹ́ẹ̀tì ẹ̀ lérí kọ́fẹ́ bóde kọ́ wá ṣerun bí irun ọkùnrin ẹ̀ lérí kọ́fẹ́ bóde kọ́ jọbọ́kùnrin ṣe máa ń ṣe ilé mùsùlùmí òdodo wọ́n máa ń sọ àdámọ́ ọlọ́run tọ́lọ̀ ń dá mọ́ kálukú àfọ́ lára ń tẹ́ẹ̀fì mọ́ ọmọlé mùsùlùmí anna àsọ̀rọ̀rọ̀ wù màfúbọ̀ wà kìláfàtù wù màstúrọ̀ sẹ́ẹ̀rí ilé mùsùlùmí wọ́n ní secret wọn èè máa tú ta ńjọ tó bá kún ó kún ńjọ ọba tó bá fà ọfà ọwọ́ ọpẹ́ ẹ̀jẹun láàrin ijọ́ mẹ́ta ọdẹ tí ń tú àṣírí ki àfa àyáwó kan ní wọ́n wá ń san án lọ lèbi fẹ́ afẹ́ pa wá kú báyìí o àbáwọn àṣírí mi tó tiẹ̀ tó burú jù bá ń lọ gan ilé mùsùlùmí wọn èè máa tú àṣírí ara wọn síta ibi tán bá ti ní differences tán ti ní ìyàpọ̀ ẹnu wọ́n máa mọ bí wọ́n ṣe máa ṣe tí òfin ní di wàhálà gbogbo eléyìí làwọn àáfàá kó àwọn ẹ̀rí ẹ̀ wá tí ò sí àsìkò àáfàá nílé mùsùlùmí alẹ́ ìnáyàtù tá mọ̀ bí húsnì sùhùbà wọ́n máa ń lákàkùn tó nípọn nípa pépà làwọn fẹ́ bá rìn bàbá nílé mùsùlùmí kò ní báwọn ọ̀mùtírìn kò ní báwọn tẹ́tẹ́rì kò ní báwọn olè àwọn jàgùdà rìn ìyá nílé mùsùlùmí kò ní báwọn aṣẹ́wó rìn àwọn tí lọ́kọ́ òṣè kò ní báwọn rìn àwọn ọmọ nílé mùsùlùmí ẹni ọlọ́run ni wọ́n máa bá rìn ara ń tílé owó òṣèjẹ́ lé mùsùlùmí rè àwọn èèyàn rẹ̀ òun ni wọ́n máa bá rìn níbẹ̀ ẹ̀rí lé mùsùlùmí àrífkù àtùmání náà wọ́n máa ń ṣe rẹ́jẹ́rẹ́jẹ́ wọ́n máa ń ṣe pẹ̀lẹ́ ìfọ̀kànbalẹ̀ ọmọ wà ń àdìsí ya wa aisha abẹ́fẹ́ ìdá àrọ́dà lọ́wù aláàrọ́jù ní bí àálì báyìí khayran adìkàlà àlẹ́ ìmọ̀rìfọ̀ àtọ́tọ́lọ́ ń bá gbèrò dáadáa ro ilé kan ara ń tọ́lọ̀ ó ṣe fún wọn nú ẹbí òní pé wọ́n máa ṣe pẹ̀lẹ́ rẹ́jẹ́rẹ́jẹ́ pẹ̀lú ara wọn eléyìí wà nù nǹkan tí wọ́n máa ṣẹlẹ̀ nínú ilé mùsùlùmí àáfàá nílé mùsùlùmí wọ́n kúsùn tẹ́ríbíyà wọ́n rẹ àwọn ọmọ lọ́nà tó dáa wọ́n rẹ wọn lórí ímánì wọ́n rè wọ́n lórí ìjọsìn wọ́n rè wọ́n lórí ìwà ọmọlúàbí wọ́n rè wọ́n lórí bára wọn ò ṣe dá pé wọ́n rè wọ́n bó o la ṣe ń ṣe láwùjọ wọ́n rè wọ́n bó o la ṣe ń pé èèyàn sínú òdodo ara tí máa lọ nínú ilé mùsùlùmí lélẹ̀ àáfà nílé mùsùlùmí in fact alàlẹ́ ẹ̀yà bàbá tó jó lórí ilé kò ní í yahun yóò máa náwó lórí ìyàwó àti ọmọ eléyìí ni ò ní jẹ́ káwọn ọmọ dìdàkudà ara tí máa ń ṣẹlẹ̀ nílé mùsùlùmí òun lélẹ̀ àáfàá lára tí máa ń ṣẹlẹ̀ nílé mùsùlùmí òun náà ni tàlímùhù almuharramat walkabair walmunkarat wasiyanatuhu minal wuku'i fiha wọ́n dá wọn ọmọ máa burú ọlọ́run ṣe nǹkan báyìí léèwọ̀ èèwọ̀ ní kọ́kùnrin àtòbe ká máa bọ̀wọ́ èèwọ̀ ní ká mutí èèwọ̀ ní ká ta èèwọ̀ ní ká jalè èèwọ̀ ní ká ṣe bàbá àtìyá wa wọ́n jẹ́ kó yáwọ̀ ọmọ èèwọ̀ ni ká máa jíwèé wò nínú ìdánwò èbí gbọ́pọ̀lọpọ̀ òbí ń promote nu ọmọ ss one two ẹ ti mo lọ ṣe wáyẹ́ẹ̀kì parí iṣẹ́ sẹ́ńtà torí pé wọ́n jalè ńbẹ̀ wọ́n jíwèé wò jambu wa túkàlùkù láṣìírí àwọn ọmọ kéékèèké innocent small boys and girls wọ́n fẹ́ ṣe common trap exam primary six ẹ tún pẹ́ answer fún wọn ẹ ti sọ fáwọn ọmọ pé ibì kan jalè ibẹ̀ ni oríire wà sẹ́rí ilé mùsùlùmí wọ́n kọ́mọ rìn òhò wọ́n wà fọ́ àwọn ọmọ tiwọn níbi kán mọ̀ lọ kó sínú nǹkan tó jẹ́ haramu yẹn ní ìparí ìwọ̀nba ń tá a lè sọ lórí ilé mùsùlùmí táàbọ̀ sí challenges kẹsìrọ́tù dùá ilé mùsùlùmí wọ́n máa ń ṣàdúrà púpọ̀ wọ́n máa bẹ lọ́n kọ́ làwọn nú yàtàyé àti tọ̀run wọ́n máa bẹ lọ́n kíjẹ mọ́ àwọn rọrùn wọ́n máa bẹ lọ́n fúnra wọn abẹ́lọ́n sílé wa lè mùsùlùmí òdodo mọ́sílé wa nílé tọ́lọ́hún máa bínú sí o àìbá àmọ́ ẹ lè fẹ́ pè wá ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero títí òru ọ̀la tá a máa pàdé ìrẹ́lẹ́sì Islam Rasheed Hashim Abu Anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatu.